ẹsẹ̀ ìkíní títí dé ìkejìdínlógún ó kà báyìí. olúwa sọ fún mósè pé sọ fún àwọn ọmọ ìsírẹ́lì pé èmi ni olúwa ọlọ́run yín ẹ kò gbọ́dọ̀ ṣe bí wọ́n ti ń ṣe ní jìbìtì níbi tí ẹ ti gbé rí bẹ́ẹ̀ ni ẹ kò sì gbọ́dọ̀ ṣe bí wọ́n ti ń ṣe ní ilẹ̀ kénáánì níbi tí èmi ń mú yín lọ ẹ kò gbọ́dọ̀ tẹ̀lé ìṣe wọn kí ẹ̀yin kí ó sì máa ṣe òfin mi kí ẹ̀yin sì máa pa ìlànà mi mọ́ láti máa rìn nínú wọn èmi ni olúwa ọlọ́run yín ẹ̀yin ó sì máa pa ìlànà mi mọ́ àti òfin mi ẹni tí ó bá ṣe é yóò yè nípa wọn èmi ni olúwa ẹnikẹ́ni nínú yín kò gbọ́dọ̀ súnmọ́ ìbátan rẹ̀ láti bá a lò pọ̀ èmi ni olúwa ìwọ kò gbọ́dọ̀ tàbùkù bàbá rẹ nípa bíbá ìyá rẹ lò pọ̀ ìyá rẹ ni ìwọ kò gbọdọ̀ bá a lò pọ̀ ìwọ kò gbọdọ̀ tàbùkù bàbá rẹ nípa bíbá ìyàwó bàbá rẹ lò pọ̀ nítorí ìhòòhò bàbá rẹ ni ìwọ kò gbọdọ̀ bá arábìnrin rẹ tí ó jẹ́ ọmọ ìyá rẹ lò pọ̀ yálà a bí nílé yín tàbí lóde ìwọ kò gbọdọ̀ bá ọmọbìnrin ọmọ rẹ ọkùnrin lò pọ̀ tàbí ọmọbìnrin ọmọ rẹ obìnrin lò pọ̀ nítorí pé ìhòòhò wọn ìhòòhò ìwọ fúnra rẹ ni ìwọ kò gbọ́dọ̀ bá ọmọbìnrin aya bàbá rẹ lò pọ̀ èyí tí a bí fún bàbá rẹ nítorí pé arábìnrin rẹ ni ìwọ kò gbọ́dọ̀ bá arábìnrin bàbá rẹ lò pọ̀ nítorí pé ìbátan bàbá rẹ ni ìwọ kò gbọ́dọ̀ bá arábìnrin màmá rẹ lò pọ̀ nítorí pé ìbátan ìyá rẹ ni ìwọ kò gbọ́dọ̀ tàbùkù arákùnrin bàbá rẹ nípa sísúnmọ́ aya rẹ̀ láti bá a lò pọ̀ nítorí pé ìyàwó ẹ̀gbọ́n bàbá rẹ ni ìwọ kò gbọ́dọ̀ bá ọmọ àna obìnrin rẹ lò pọ̀ nítorí pé aya ọmọ rẹ ni má ṣe bá a lò pọ̀ má ṣe bá aya ẹ̀gbọ́n rẹ ọkùnrin lò pọ̀ nítorí pé yóò tàbùkù ẹ̀gbọ́n rẹ má ṣe bá ìyá àti ọmọ rẹ̀ obìnrin lò pọ̀ Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ bá ọmọbìnrin ọmọkùnrin rẹ̀ tàbí ọmọbìnrin ọmọbìnrin rẹ̀ lòpọ̀, nítorí pé ìbátan rẹ tímọ́tímọ́ ni, nítorí àbùkù ni. Má ṣe fẹ́ àbúrò ìyàwó rẹ obìnrin ní aya gẹ́gẹ́ bí orogún tàbí bá a lòpọ̀ nígbà tí ìyàwó rẹ ṣì wà láàyè. Ènìyàn ọ̀tọ̀, Ọlọ́run jẹ́ mímọ́, ṣùgbọ́n ọkọ̀ ènìyàn burú jáì ó sì kún fún ibi ṣe àkíyèsí àṣẹ tí olúwa pa fún ísírẹ́lì tí ó yàn láàyò ní ẹsẹ kẹta yíyẹra fún ìbálòpọ tí ó mú ẹṣẹ lọwọ ni àfojúsùn àyọkà òní ìwà ìbàjẹ yìí ló sì gbòde kan ní àkókò tí a wà nínú rẹ yìí yẹ díẹ wò lára ìwà burúkú yìí gẹgẹ bí olúwa ti kìlọ fún àwọn tirẹ láti yẹra fún wọn ní ẹsẹ kẹfà sí ìkejìdínlógún títí di òní ni èrè ẹṣẹ kò yí padà èyí tí í ṣe ikú róòmù orí kẹfà ẹsẹ kẹtàlélógún ṣùgbọn gẹgẹ bíi ènìyàn ọtọ ó tọ fún ọmọ láti jọ baba rẹ láti sá fún ẹṣẹ pátápátá kí a sì máa lépa ìgbé ayé ìwà bí ọlọrun yẹ ara rẹ wò báwo ni o ṣe gbéwòn tó àdúrà ràn mí lọwọ olúwa láti máa gbé ìgbé ayé ìwà